tó àtúnkí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko àti lẹ́yìn òde káàkiri gbàgbà àgbáyé níbi tẹ́ ti láǹfààní àtúrí ọ̀fẹ́ láti máa wò wá lórí ìkànnì Yorùbá Space TV hmm. gbogbo èèyàn ló máa ń sọ wípé arákùnrin yìí Ibrahim Chatta ẹ̀hẹ́n gbajúgbajà òṣèré tíátà nílẹ̀ Yorùbá wípé ó dára ó mọ eré ṣe Eh, pé tó bá ń sọ̀rọ̀ àwọn tó tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó sì mọ èdè eh, Yorùbá lò dáadáa nínú eré pé Ibrahim Shatta jẹ́ ọ̀kan nínú wọn ṣùgbọ́n kórìmàtà kò wá ní àdúrà tó yẹ kí gbogbo wa máa gbà eh, ọ̀tọ̀ ni kéèyàn mọ iṣẹ́ ṣe kéèyàn mọ rẹ̀ níṣẹ́ ọ̀tọ̀ ni kí orí takò lẹ́nu iṣẹ́ ṣùgbọ́n gbogbo èyí tó bá wù kó jẹ́ kọ́lọ́run ọba kó pín alérè tó dáa làdúrà tá à ń gbà ṣùgbọ́n ṣá o Ibrahim Chatta ti padà jáde ó sọ ọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú eh, wọn tó fi dàbẹ́ ni wípé gbogbo àmì ẹ̀yẹ tí wọ́n ń pín wọn kì í pè síbẹ̀ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ kò torí pé lẹ́nu ọlọ́rọ̀ báyìí lọ̀rọ̀ ti máa ń dùn ẹ gbóhùn lẹ́nu Ibrahim Chatta wọn nominate mi àbí àìfọmọláwọdù kò bí mi o hmm. ìdí ni pé um, kò sí bó ṣe rò pé òun ṣiṣẹ́ tó àwọn akẹgbẹ́ rẹ̀ náà ń ṣiṣẹ́ I hmm. understand so wọn láti mú ẹni tó bá dá a jù lọ́dún kan ni so ìyẹn kọ́ ni ìṣòro mi ìṣòro mi gangan ni pé ǹjẹ́ àbúkọ́ wọn kì í invite mi gan. ṣé ti gbọ́ ṣé ti gbọ́ bẹ́yìn. so ìyẹn dàbí ọ̀tẹ̀ lójú mi ò ní invite. wọn kì í invite Why? mi ẹ mọ̀ pé ẹ ń sìn báyìí wọ́n lè ní à ní kátígórì a máa mú Gbénga Oríàtọ̀ a máa mú Letty Badedmeji a máa mú Múyìwá Adémọ́lá a máa mú ṣùgbọ́n yẹ kí n gba invitation. ká sọ fún yín ẹ kí n gba invite hmm. wá síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ẹ̀ pè mí hmm. ẹ mọ̀ pé wọ́n rò pé àbí iṣẹ́ mi náà ni ò tí ì dáa tó bẹ́ẹ̀ ni wọ́n á rí àwọn àwọn younger colleagues mi in fact àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ náà wọ́n máa wà ń bẹ̀ máa rí táwọn èèyàn lọ wọṣọ wọ́n ti ránṣọ wọ̀ bàbá wẹ́ẹ̀ tí ẹ invite wọ́n ti invite. àwọn ohun ti wà prepared lẹ́ẹ̀kan tó lọ ọbẹ̀ bọ̀dá mi ṣe wá mọ tó ṣẹlẹ̀ bí wọn ò bá invite yín gbogbo ọmọ nàìjíríà. lágbára ọlọ́run lágbà. tó jáde láyé tó hmm. mi fẹ́ kí award kankan kó disturb skill mi àbí um, um, iṣẹ́ mi ṣíṣe torí tá a bá ti fọkàn sí pf mi gbà mi gbà a máa mú rẹ̀ èèyàn nínú hmm. ìfẹ́ kó rẹ̀ mi oscar gangan ni target mi inshallah. lágbára ọlọ ẹyẹ èèyàn ṣe ti gbọ́ báyìí oscar gangan òun ni target ibrahim tata ọ̀nà sọ ẹ sì bá wọn sàmì sí pé lágbára ọlọ́run ẹ gbà á bọ̀dá kẹ́tì ẹ̀ tó wá gba oscar báyìí àwọn ọmọ nàìjíríà ní tilé toko wọn wá appreciate yín ẹnìkan tó jẹ́ òun ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ traf auto Traof Petroleum káàkiri Nàìjíríà àti nílẹ̀ òkèèrè alàgbà Olúmídé Ògúnbànjọ wọ́n ní àwọn fún yín ní àwọ́ọ̀dù tiwọn wọ́n ni àwọn fún yín ní five hundred thousand naira pé àwọ̀ àwọn mọ rírì à wọ́n mọ rírì yín wọ́n làwọn ò fún yín àmì àmì ẹ ti dírówó ẹlẹ́lẹ́ẹ̀kejì náà láti United Kingdom àwọn ni aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Soshik Real Estate Development wọ́n bẹ nàìjíríà yìí náà wọ́n bá yàn kọ́lé ni wọ́n láwọn ó fún yín ní two hundred and fifty pounds pé àmì ẹ̀yẹ tiyín náà nu àwọn wá láwọn fẹ́ fún yín fún African and Nigerian culture award for uploading, uploading African and Nigerian culture wọ́n láwọn ó fún yín sí. thank you thank you thank you so sick ah Ogunbanjo. Hmm. Um, nàìjíríà sì pọ̀ o àwọn ọmọ nàìjíríà sì pọ̀ o. ah God thank you ẹ ṣé mo dúpẹ́ o ó dáa. mo dúpẹ́ mo appreciate yín gan ẹ ṣeun mo dúpẹ́ ẹlẹ́dàá dúró tì yín o. àmì àmì àmì. ẹ ṣeun dayo tẹ́lí mi ṣẹ́rí gbà mí wà ẹ̀kọ̀kan tí yóò bá gba ọdẹ because kì í ṣọ̀rọ̀ ẹ̀ ní ọ̀rọ̀ tó ti pẹ́ ni. Hmm. tí yóò bá gba ọdẹ ó máa ń jẹ́ kí n rò pé àbí ń ṣe dáadáa ni. ń ṣe. láàrin àwọn akẹgbẹ́ mi hmm. irú location tí mo wà yìí mo ń ṣiṣẹ́ ọlọ́jọ́ olóṣù kan ọlọ́run fún ẹlẹ́bùn Ibrahim ọlọ́run fún ẹlẹ́bùn o àwọn nǹkan ẹ ló ń keep me going when the fans can tell me Ibrahim you're good and uh, when my colleagues themselves can tell me ah Ibrahim you're skillful alhamdulillah hmm. ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń wò wá àtẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń náwó sí a ayé yín ò ní bàjẹ́ àmì àmì àmì àmì àmì bọ̀dá ẹ ṣeun àtúmọ̀ àpàdé ń mọ̀ pè yín létà ẹ ṣeun ó dàbọ̀.